aláròye máa wí o. ṣe bẹ́ẹ̀ rólùwà àtàwọn àna ẹ̀ tuntun ní London yàtọ̀ síjọba tó ń fàwọn ọba wọlé àtàwọn ọba tí ìjẹkújẹ àtiwá wọ̀bì àtibáyé wọn jẹ́ kò sẹ́ni tó tún ń bàṣà àti ṣe Yorùbá jẹ́ tó kọjá àwọn afọbajẹ ọ̀pọ̀ àwọn afọbajẹ ilẹ̀ Yorùbá yìí ló yẹ kí wọ́n kẹ́yìn wọn ságbà kí wọ́n dáná bòbò wèrè nítorí aburú tí wọ́n ń ṣe fún yorùbá ń ṣàkóbá tí ò ní tán láéláé fún wa ètò wà ńlẹ̀ káwọn àfọbàjẹ́ tó fẹnikẹ́ni jọba ńlẹ̀ yorùbá ṣùgbọ́n ńgbà táwọn àfọbàjẹ́ wọ̀nyí bá ti rówó tí wọ́n torí àìmọ̀kan tí wọ́n ń togún ní wọn aburú ní padà bá rúùlù bẹ́ẹ̀ ìlọsíwájú àti ìdàgbàsókè tí ìbá sì bá wọn ò ní ṣeé ṣe mọ́ olúwo olúwo ọba rasheed adéwálé àkànbí ti sọ pé kì í ṣe fá òun náà ti sọ pé gómìnà ló ń fọba jẹ tó bá jẹ́ bẹ́ẹ̀ kí gómìnà ṣàtò fọba jẹ àwọn afọbajẹ ni ó fẹni náà kalẹ̀ nígbà tí gómìnà kì í bá ti ṣọmọ ìlú wọn àwọn afọbajẹ ìlú wo ni wọ́n fọba àkànbí kalẹ̀ pé kí gómìnà fi jọba kò sóhun tó burú ń bẹ àmọ́ kí làwọn afọbajẹ yìí mọ̀ ń pẹ́ ẹni tí wọ́n fi jọba ṣé wọ́n mọ kinní kan ń pẹ́ tí wọ́n fojú fò ó ni àbí wọn ò tiẹ̀ mọ nǹkan kan ń pẹ́ ẹni tí wọ́n mú yìí rárá bí wọ́n bá mọ kinní kan pẹ̀ tí wọ́n fojú fò aburú tí wọ́n ṣe ó máa jà lórí ìrandíran àwọn náà bí wọn ò bá sì mọ nǹkan kan pẹ̀ ẹni náà ajẹ́pá ìmọ̀ kan wọn ò máa dààmú ìlú wọn títí ayé yorùbá pé púpọ̀ ohun tí wọ́n sì sọ ni pé bí èèyàn bá jalè lẹ́ẹ̀kan kódà kó daṣọ àrán borí aṣọ olè ló dàbúra yorùbá náà gbà pé kò sẹ́nìkan tó wà láyé tí ò láwọn ohun àfìsẹ́yìn àwọn ohun tó ti ṣe látẹ̀yìnwá ń gbá ìmọ̀ kan ṣùgbọ́n yòówù tẹ́dà bá ṣe ń gbá ìmọ̀ kan tó bá jẹ́ kinní náà yóò pọ̀pọ̀ èèyàn lára lọ́jọ́ iwájú yorùbá ò ní jẹ́ kí tọ̀hún dépò tí ó fi fi tiẹ̀ kó bá wọn ó ṣeé ṣe kó jáwọn ọ̀wà tó lúwò hù sẹ́yìn nígbà ìmọ̀ kan ni ṣùgbọ́n ńlẹ̀ yorùbá ìyẹn nìkan ti tó láti má jẹ́ kó súnmọ́pò ọba ìdí ni pé nígbàkúgbà tábùkù bá kẹni tá a pè lọ́ba kì í ṣe tọ̀hún nìkan làbùkù kàn gbogbo ìlú pátá ni nígbà tẹnikẹ́ni bá rohun táwọn oníròyìn ìlú òyìnbó kan ń pa àkànbí tòun yóò kàánú àwọn aráàwò yóò sì dáwọ́ bojú fúnran yorùbá nítorí nǹkan ọ̀bàní nínú jẹ́ ni ìwé ìròyìn the mail ní london ló gbọ́rọ̀ náà bí gbogbo àwọn ìwé ìròyìn tó kù ń bẹ̀ ṣe gbà á nìyí tí wọ́n sọ lúwo dìlú àwọn tí ò mọ̀ kan tí wọ́n sọ yorùbá dáwọn ọ̀dẹ̀ tí wọ́n sì sọ nàìjíríà dìlú àwọn oníjìbìtì tí ò kí ló sì ṣẹlẹ̀ ọ̀kan náà àwọn ọmọ ọba ìlú òyìnbó ló wá sí nàìjíríà lọ́sẹ̀ tó kọjá lọ́hùn-ún wọ́n sì ṣètò pé káwọn ọba kan lọ kí i lẹ́kọ̀ọ́ olúwo sì wà nú àwọn ọba tó lọ kí i níbẹ̀ lọmọ ọba ìlú òyìnbó náà ti dá pàrápànà òun làwọn ọba náà nítorí ìyàwó òun ti sọ pápá kan òun ọmọ aláwọ̀ dúdú lòun ọ̀rọ̀ náà jù bẹ́ẹ̀ lọ bíwèé ìròyìn dìmíẹ̀ ṣe gbé fọ́tò tólúwà àtọmọ ọba àrìjọyà rèé pẹ̀lú èyí tíyàwó àwọn méjèèjì jọyà ló bá kọ síbẹ̀ pé ọmọ ọba harry ti sògbólógbò ọ̀bọ oníjìbìtì tí wọ́n lé lamẹ́ríkà lẹ́ẹ̀mejì dáná ẹ̀ ńlọrọ̀ bá bẹ̀rẹ̀ sí tàn kiri ayé ìwé mail tó gbéròyìn yìí bíi mílíọ̀nù méjì ó lé ni wọ́n ń tẹ̀ lójúmọ́ kan bẹ́ẹ̀ ló lé lógún mílíọ̀nù àwọn aráàlú òyìnbó yíká tí wọ́n ń kàwé náà lójúmọ́ kan báwọn ti gbé e ní sàn náà gbé lọ́hùn ìyẹn náà sì ń tẹ̀ mílíọ̀nù méjì fún kíkà àwọn èèyàn lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ làwọn ìwé ìròyìn yìí wà lórí ayélujára pẹ̀lú mílíọ̀nù rẹpẹtẹ àwọn èèyàn tí wọ́n ń gbé bẹ́ẹ̀ kà wọ́n lẹ́ẹ̀kan níbẹ̀ ni wọ́n gbọ́ba adéwálé àkànbí sí tí wọ́n sì pè é lọ́kànnà àwọn oníjìbìtì tó burú jù lágbàáyé ìwé náà dúró síbẹ̀ o ó ṣàlàyé bí wọ́n ti lọ́ọ́ ba àkànbí lákọ̀ọ́kọ́ ó sọ bí wọ́n ti lé e lẹ́ẹ̀kejì àti bí wọ́n ṣe ní kò gbọ́dọ̀ wo orílẹ̀-èdè amẹ́ríkà mọ́ láì tí ó fi kú kò sì ṣẹ̀ṣẹ̀ méjì tó ṣẹ̀ náà ju pó jalè lọ ẹni táwọn àfọ̀bàjẹ́ ìlú Ìwó fà kalẹ̀ fáwọn èèyàn náà bí ọba wọn nìyẹn o àbùkù ọ̀rọ̀ yìí kì í ṣolúwo nìkan ló kàn án ó káwọn àfọ̀bàjẹ́ gbogbo aráàlú gbogbo ìran Yorùbá gbogbo ọmọ Nàìjíríà pátápàápàá lára àwọn ohun tó sàwọn ọba wa di yẹpẹrẹ rèé tí wọn ò sì já mọ́ kinní kan jágbádágú ọgbọ́ tí wọ́n ń kó kiri lọ nígbà téèyàn bá sì wò wà tólúwo ń kù lórí oyè bó ṣe jẹ́ ọjọ́ kan awuyewuye kan ni lórí òun nìkan bí ipò nìkan lọ́ba tí yorùbá ní olúwa rèé ó mọ̀bi tọ́ba náà ti ń bọ̀ yóò sì mọ̀ pé kò sẹ́nìkan tó purọ́ mọ́ kí lọ́ba wa fẹ́ ṣe báyìí kò sí àmọ́ títí ayélẹ̀bí àtẹ̀gùn yìí ó máa wà lórí àwọn tí wọ́n folúwo jọba ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn aláròye tó jáde lọ́sẹ̀ yìí